ẹ kú dédé àsìkò yìí gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáyé Láídé Gold ló kọ tèmi o èmi láya góòlù bàbá òrùka hmm, a ti sọ fún yín pé nǹkan tó bá ń trend náà la máa sọ̀rọ̀ lórí kí ló ń lọ nígboro kí ló ń lọ ń flọ̀ mo rí fídíò kan tí gbajúmọ̀ òṣèré tíátà ni Ṣókótì alágbẹ̀dẹ ọ̀rọ̀ tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ tó ń jà ràn ìràn náà ni ṣe mọ̀ pé gbogbo nǹkan tó ń rùn kò tí ì tán lẹ̀ láàrin àwọn àáfàá àti àwọn oníṣẹ̀ṣe tí wọ́n sọ pé oníṣẹ̀ṣe kan sọ pé ọ̀ọ̀ni bàbá wa ọ̀ọ̀ni ìrìṣà kábíyèsí babátúndé ẹnìtàn adéyẹyẹ ògúnwùsì ọ̀jájá kejì kábíyèsí o orúkọ ni wọ́n fi ń pe ọba aládé. Hmm wípé wọ́n ju ànábì lọ bọ́rọ̀ yẹn ṣe balẹ̀ kò jẹ́ tó fọ́ bí ẹyin òun ni gba àwọn àáfàá náà tí wọ́n gba orí afẹ́fẹ́ lọ tí wọ́n ní kí kábíyèsí ọ̀nẹ́rìṣà kí wọ́n wá túbá èmi kàn tiẹ̀ ń wò pé tí ó bá sí pé ààbọ̀ ẹ̀kọ́ ó ń da àwọn àáfàá náà láàmú àti pé wọn ò ní mọ̀ tó kí ló kan Ọọ̀ni nípe kó wá túbá níbi tí ò ń ṣe pé bóyá Ọọ̀ni ló sọ̀rọ̀. Ṣèbí tán bá sọ péyàn sọ̀rọ̀ tí ò dáa ná ma ní kán wá debunk ẹ̀, pé kán wá lóun ò sọ bẹ́ẹ̀ mọ́ pọ́rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀. Ṣebí ẹni tó sọ̀rọ̀ ló yẹ kí wọ́n lọ mú. Ìgbà tí mo wá rí pé you cannot give what you don't have. Ẹni tí ò lẹ́kọ̀ọ́ ò lè kọ́yàn lẹ́kọ̀ọ́. Àwọn tó ń pariwo aláàbọ̀ ẹ̀kọ́ ni wọ́n ìwé mélòó náà kà àwọn àfáà majority of those Afars eh, àfáàs ìwé mélòó kà èmi ò kà ju primary six lọ èmi secondary school drop out ni tó bá ti lọ lé ké o àwa kaṣọ láṣọ bí àlùbọ́sà á lóun ti ń ṣiṣẹ́ àfáà ẹ̀rù ọba wa wà yìí kí ló kan rà wá yìí kí ló kan rú wa a máa sọ pé a máa rọrùn tó ọ̀rọ̀ lẹ̀ káyìn lè sọ pa ẹ́ o death is inevitable kò ń sọ fún ìrànkó tó bọ̀ ẹni tó bá ṣe ló ń ṣe lọ nìyẹn ó tún ti fẹ́ lọ ayé mi nìyẹn yorùbá dẹ̀ sọ pé mi ò lè wá kó òkè ń joyè ilé bàbá ẹ̀ torí nǹkan tá à ń sọ sórí afẹ́fẹ́ àwọn àrọ́mọdọ́mọ wa wọ́n sì máa bá ń bẹ̀ pé lágbájá báyìí sọ báyìí wọ́n dẹ̀ máa rí ìtàn máa fi ṣàmúlò ń bẹ̀. so àfáà kan bọ́ síta ó ní tí ọ̀ní ò bá túbá nǹkan kan ló máa ṣẹlẹ̀ ìgbà tó yá nìkan náà tún bọ́ síta tí mo wò ní ọ̀dọ̀ ṣòkòtì tó ní ọ̀ọ̀ni àwọn ò mọ̀ ọ́ rí àwọn ò àwọn ò kó jẹ kò kí ń ṣe bàbá àwọn àwọn ò mọ̀ ọ́ rí rárá rárá mo ló yẹ kán sọ bẹ́ẹ̀ ẹ má bínú kábíyèsí ọ̀ọ̀ni rìṣà ọmọ olúfẹ́ ọ̀ọ̀ni dáyébá ọ̀sẹ̀ mẹ́ta yẹ Elédùmarè òpómúlérò ọ̀ọ̀ni ọmọ olúfẹ́ kan fẹ̀ràn nù ọmọ arèrárẹ̀ àdúgbò òkúta mẹ́ta òkè ìwìrì òun náà jókòó lé kàn án sì ní ta kọgun nífẹ̀ẹ́ mo bẹ́ẹ̀ òkè wèrè mo mọ̀ dẹrù tapọ̀ mọ́ akọgun o ìfẹ́ lómi méjì wọn ti kùn mọ́kàn èèyàn ti kùn mọ́ nílé wọn nífẹ̀ẹ́ wọn fún wọn ni kì í yè ọmọ olódò kan ò tẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ o ọmọ olódò kan ò tààrà tó ṣàn wéréke mo lẹ́yìn tó ń ṣàn wéréke tó dẹ́yìn tó lé ọsílẹ̀ tó dábàtà ara iwájú ò gbọ́dọ̀ bò mú abàbàjà kan ò gbọ́dọ̀ bò oníṣọ̀bọ̀rọ̀ ni ó modò náà gbẹ ọ̀bọ̀rọ̀ hùn mí ọmọ ojú rábẹ́sá ibi dandan kó máa bá lábẹ gàǹbàrí onílàágbàjà ẹrúkẹrú abilára lẹ́nu ọ dúró kí wọ́n nífẹ̀ẹ́ wọn ní wọn bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òòyìn bọ́ọ̀sì kí wọ́n nífẹ̀ẹ́ àkì sábẹ́rẹ́ kò gan kò bẹ̀rẹ̀ wọ́n kí wọ́n nífẹ̀ẹ́ òòyìn tó lú èmi lọ́kọ́ ba nífẹ̀ẹ́ mo là kún ọba ló ní ṣẹ́ṣẹ́ fún ẹrù jẹjẹ jẹjẹ jẹjẹ ẹrù jẹjẹ jẹjẹ jẹjẹ nífẹ̀ẹ́ òòyè ẹrù jẹjẹ lọ níì nígbà tí kábíyèsí ló ń fi adé Odùduwà kírun lọ́jọ́sí níta gbangba ṣe bí mo bọ́ sórí afẹ́fẹ́ mo sọ̀rọ̀ mo ló rọǹgì ó rọǹgì àwọn tẹ́ ẹ lọ ń ṣe báyìí fún wọn kì í fẹ́ wọn lójú wọn kì í fẹ́ wọn lẹ́nu ẹ ní pẹ́ dọ̀tà wọn ẹ gbọ́ nǹkan tá a fà yẹn sọ. burúkú ijọ́ náà tẹ bẹ̀rẹ̀ náà ni ò tí ì san ló ti jájà yìí orí burúkú yín ijọ́ náà tẹ bẹ̀rẹ̀ ló ti jájà yìí. mo wá sọ fún yín lórí ọ̀rọ̀ mi ẹ gbọ́ lórí burúkú. kó máa kó mi mọ́ àti ọmọ ìyá mi tá a jọ gbẹ́sìn Islam yìí kó máa kó mi mọ́ ara ọmọ lẹ́yìn ọ̀ni ni mò ń sọ. ẹ gbọ́ lórí burúkú. àwọn atábá jẹ́ mùsùlùmí àìsàn ọmọ lẹ́yìn ọ̀ni kírísítẹ̀n ni ẹ̀ńtọ́ jẹ́. orí ẹ burú mùsùlùmí lè mí. olórí burúkú ayé àtọ̀run ni ẹ mùsùlùmí ọmọ ẹ̀yìn ọ̀nẹ́sẹ̀ olórí burúkú ayé ayérayé òun ni ìwọ mùsùlùmí lèmi ẹ má sọ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ṣé bàbá ẹ lè yọ èmi sí mùsùlùmí ni bàbá tó bí ẹ tó lè yọ èmi kúrò ní mùsùlùmí ni tí ọwọ́ bàbá rẹ mo ti wá tọrọ kí n tó di mùsùlùmí ni ṣé bàbá ẹ ní o máa di téèkì tèmi ó ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí ni. kí ló téèyàn máa ń sọ̀rọ̀ ẹ kàn máa sọ̀rọ̀ bí ẹni torí ẹ ti dàrú ẹ kì í wò bí ẹni pé àwọn kan máa ma ọ̀rọ̀ yẹn gbọ́ ju bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ òní wá jẹ́ nǹkan tí wọ́n máa fi wẹ́wọ́ ọ̀ní jẹ́ nǹkan tí wọ́n máa fi gbẹ̀wọ́ ajá tẹ̀síwájú. ọwọ́ ní òun bàbá àtàwa tá a bá pè ń bàbá wa wájú ọlọ́run àti dẹni yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run ọ̀ní òkè sẹlẹ́sìn mi àwa mùsùlùmí ọ̀ní òkè sẹlẹ́sìn wa. ẹlẹ́sìn ti mùsùlùmí nìkan lè yàn ibi tí ọlọ́run ti ibi tí ọlọ́run ti jẹun ara yẹ̀ fún yín nìyẹn torí pé ọ̀ní kì í ṣe ẹlẹ́sìn ti yín yẹn ọ̀ní ṣèyàn mọ́ ibi tọ́lọ́run ti fìyà jẹ ẹnu rẹ nìyẹn. Hmm. Hmm. ṣe ti gbọ́ àwọn tí kábíyèsí ń sọ nígbà yẹn nígbà yẹn pé ẹjẹ́ àjọ kóra mọ́ra àṣà tí ò nìkan wọn ni òtún bá ń tẹ́ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ fún kò gbọ́ kò ní gbọ́ náà ni kò sí nǹkan téèyàn lè ṣe fún wọn ẹ wo ọ̀rọ̀ jagbajagba ẹ ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ẹ̀yin náà tiẹ̀ ẹ ṣáìsì ẹni yẹn ìwé mélòó ló kà ìwé mélòó ló kà tó sọ̀rọ̀ ẹ̀dá fà tó ń woṣẹ́ fún yàn tó ń sọ pé òun ló ń fẹ́ bá yín bọ́ lọ́hùn tí yín sọ̀rọ̀ òwe náà wá tẹ̀lé ayé bí ìyára sílà ńlá àáfàá wa ló sọ bẹ́ẹ̀ pásítọ̀ wa ló sọ bẹ́ẹ̀ ẹ̀rù jẹjẹ lọ́ba nílẹ̀ Yorùbá tọ́ba bá fẹ́ ṣe ẹ̀sìn inú kọ̀rọ̀ yàrá ẹ̀ ṣé ni wọ́n bọ adé nílẹ̀ Yorùbá adé tó wà lórí ọba wọ́n bọ ni torí ẹ máa ráwọn ẹ tọjọba lẹ́nujọ́ mẹ́ta tí wọ́n láwọn gbẹ̀sìn tán ní mùsùlùmí làwọn kìsẹ́yìn làwọn wọn ò lè dé adé ìṣẹ̀ǹbáyé ẹ̀rú ń bà wọ́n á wọ̀ wọ́n lọ́rùn wọn á lọ ṣe adé oríṣiríṣi fúnra wọn ìyẹn ni wọ́n ń dé. kí ni pásítọ̀ ń wá di ọba kí ni máàmù àfáàfà ń wá ń bẹ̀ tó bá jẹ́ pásítọ̀ tó bá fẹ́ jọba adé ẹ̀gùn ló yẹ kó dé ṣe bá adé ẹ̀gùn ni Jésù dé adé ẹ̀gùn ló yẹ kó lọ dé tó bá dẹ̀ jẹ́ ìmáàmù tó jẹ́ mùsùlùmí tó fẹ́ jọba lọ wétọ̀ bá àná ìran aládé là wà nílẹ̀ yorùbá àwọn kì í ṣerú àkì í ṣàgùtàn ìran aládé òun ni wá àṣẹyẹ ló wà lẹ́nu ọba tán fi ń pe ọba ní ẹ̀rù jẹ̀jẹ̀ ìṣẹ̀ṣe là ń bẹ̀rù lára ọba a máa ń sọ gbà yẹn ní àwọn ọba yẹn wọ́n láṣẹ lẹ́nu kọ́ máa lọ ṣépè fún yàn orí ìṣẹ̀ṣe la ṣe ń bẹ̀rù wọn tó bá wá jí àárọ̀ kùrùkùrù wá ní kò sí nǹkan tó ń jẹ́sẹ̀ ṣe kò sí àṣà kan níbi kankan ìwà lè bẹ̀rù ẹ̀ mọ́ ìpampa rẹ̀ ó lóun pajá mo lọ sí event kan tó bá fẹ́ kọjá ibi táwọn èèyàn jókòó sí wọ́n jókòó síbẹ̀ wọ́n dìde ọba yẹn náà wá pẹ́gbẹ́ kọjá ẹnìkan ṣe kábíyèsí fẹ́ kọjá ìyọrin ẹ̀hẹ́n gbàtí kábíyèsí wá fẹ́ kọjá ńkọ́ jẹ́ kí kábíyèsí gbọ́nà yín bẹ́ẹ̀ kódà kò sẹ́ni tó ṣe kábíyèsí o kò sẹ́ni tó bu ọlá ẹ ẹ fúra ẹ̀yin ọba aládé Dàńṣákì yẹn mà ti ń lọ ẹ ẹ fúra gbogbo nǹkan ti yí padà àwọn ọba tó yẹ kí láyé àtijọ́ ṣe ni wọ́n máa ń lọ entertain ọba àwọn alárìnjò àwọn eégún aláré gbogbo àwọn àlọ́ entertain ọba nísìnyí ọba ló ń entertain wa lórí facebook àwa tó yẹ ká jẹ́ subject ọba àwa jókòó ní ọkọ̀ rẹ̀ ara báyìí àmọ́ àwọn facebook wa báyìí ọba máa jó a máa rọ̀ kòtò a máa wò ah, kábíyèsí máa mọ̀ ọjọ́ abẹ́rẹ́ máa ṣe ṣèdí wéréke wéréke <laughs> ẹ̀ẹ́dẹ̀ ti rí pé nǹkan ń bẹ ọba lọ sí patí a máa jẹun tí epo bá kán sí ara kábíyèsí tí kámẹ́rà bá gbé e ẹnijọ́ mẹ́ta yìí ta lọ ìvẹ́ǹtì kan bá yẹn ń jẹun yùnyùnyùnyùn kámẹ́rà máa ń déwájú ọlọ́pàá ló kó wájú mi ó fẹ́ máa fi mú mi ní kí ló jẹun sí ta gbà tó mọ̀ pé wọ́n kì í wò kí ló gbé jáde fún wọ́n á sọ níbi tí mo jókòó sí mo tó bá yẹ pé mi ni kámẹ́rà máa yẹn mi ní lára máa ti ya dáadáa kí n tó wà pí àti máa zoom ni orí Facebook ló ti máa ríra yìí. àwọn nǹkan kan wà tí ọba ò gbọdọ̀ máa ṣe táwọn ọba wa ti ń ṣe é sìn ọba ilẹ̀ yorùbá tó lọ fẹ́ ìyá míì tí ò ń ṣọmọ yorùbá ẹ kọ orúkọ wọn sílẹ̀ torí ọjọ́ ọ̀la nítorí irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn á sọ pé òun fẹ́ wá jọba ẹ̀yà míì ti bọ́ sórí apèrè yín nìyẹn nǹkan tó dẹ̀ ń ṣe ń lu ìyá ẹ̀ ìyá ẹ̀ máa ní influence lé lórí nígbà tó ìjọba bá sọ pé òun lọ fẹ́ bòròrò tínú ẹ̀ ń dùn tó wá ń jójó ẹlẹ́yà lórí Facebook pẹ̀lú ọmọ bòròró àwọn tí wọ́n tún súnmọ́ náà wọn àtún róòtọ́ ọ̀rọ̀ sọ fún ẹ ti gbàgbé ọ̀rọ̀ àfọ̀njá ẹ ti yára gbàgbé ìtàn àfọ̀njá <laughs> yorùbá ronú o ẹ ṣàfẹ́ fi gbogbo ilẹ̀ yorùbá tọrẹ po kí làwọn ọmọ ọmọ yín ti wọ̀ tẹ́ ẹ̀ tí ì bì kí ni wọ́n fẹ́ dé bá kí ni tán fẹ́ dé bá tí wọn bá wá padà dé wọn láwọn baba ńlá baba àwọn ponú àwọn baba ńlá baba tiwa ò sì ponú o kí ni wá dé kí ni ṣẹlẹ̀ gangan ẹ ẹ dẹ̀ jẹ́ ká ronú àsìkò ṣì wà fún wa láti ronú báyìí àsìkò ti tó wà yìí láti retrace step wa ẹ jẹ́ ká padà wálé o ọmọ Odùduwà ti létòkó ọmọ Odùduwà ti létòkò ẹ jẹ́ ká túnlẹ̀ bàbá wa ṣe àgbéwà o àgbéwà o ilẹ̀ Yorùbá àgbéwà o tọmọtọmọ tẹbí tààrà ẹ jẹ́ kílẹ̀ yìí gbé wá. ọba kan fi adé kúnlẹ̀ síwájú pásítọ̀ àwọn òpònú tó sọ pé ó kúnlẹ̀ fọba àwọn ọba ṣọ́ba àwọn ọba ni pásítọ̀ yẹn wọ́n bá máa kúnlẹ̀ bẹ Elédùmarè inú kọ̀rọ̀ yàrá ẹ̀ ni èèyàn kúnlẹ̀ síwájú pásítọ̀ ẹ wá ló ó kúnlẹ̀ síwájú ọba àwọn ọba ọba àwọn ọba ni pásítọ̀ orí ń ta yín orí ó ń ta yín i'm not sorry to say it o gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ burúburú orí ń ta yín pásítọ̀ kan jáde olólọ́run sọ fún un pé kóun fi owó kówó skul àwọn ọmọ yunifásitì dálẹ̀ ọlọ́run ló ní kóun fowó kówó skul and you guys troop out on social media to defend them orí ń ta yín irú ọlọ́run wo lóró rò tó yẹn abẹ́mọ̀ péyàn ló mú nàìjíríà èèyàn mọ àwọn òbí ó mọ́mọ́ àwọn òbí téèyàn mú ẹ tún gé bọ́dì yíyan kan mi o torí ẹ̀rọ kò kún nílẹ̀kẹ́ tó lọ gbẹ̀pà sí ìtókàn èmi gangan ni àṣà àti ṣe wa culture ọba tó lóun ò ṣe kí ló ń wá nídìí ìlú dìdìrín jó lórí facebook ó lóun lùlù ẹ̀yin àṣà ti ṣe òun gbé àṣà ti ṣe dání ló ń jó wọ́n lu òòṣà fún àbí kò mọ̀ pé òòṣà làgálú they are all like shishidodo bed, he ate excreta but feet on maggots ẹyẹ yẹn tó bá ti rí ìgbẹ́ báyìí ó máa ma ṣe báyìí wọ́n máa wọ́n máa ṣẹ̀ṣẹ̀ tolóhùn ẹ mọ bá yẹn sọ pé ẹ mélòó tolóhùn wọ́n máa ṣẹ̀ṣẹ̀ láì kò ní fẹ́ fẹ́ fẹ́ kàn gbẹ́ ṣùgbọ́n ìdí tó ń jáde nínú ìgbẹ́ òun lẹ́yẹ yẹn ń jẹ gbogbo nǹkan tó rọ̀ mọ́ adé ẹ fẹ́ ṣe ṣùgbọ́n adé yẹn rọgan mo ló wà lójú yín ó lè ní olójú kòkòrò nìyí wọ̀bìà nìyí christian tí adé bá ń hùn kó lọ gbé adé ẹ̀gàn adé ẹ̀gàn ló jésù dé ìjọba fẹ́ dádé ìṣẹ̀ǹbáyé tẹ́ lọ fi èrú tẹ́ fi ọ̀nà òṣèlú tẹ́ fi gbogbo ẹ̀ pa ó máa wọ̀ yín lọ́rùn kò wá níjẹ́ yín nìkan á wọ̀ yín lọ́rùn tọmọtọmọ ìlú tán bá ti ń tàbùkù ṣẹ̀ṣe ìlú tán bá ti ń tàbùkù ẹ̀ ìlú yẹn ò kí ń rójú most of you tẹ́ ń gbàgbà ti àdúrà àwọn tẹ́ fi sórí àpèrè ọba yín kọ́ ọjà tí wọ́n bá ti ń bọ ajédọ̀la tó ń bọ ajédọ̀la ọjà yín máa ma ta ni ẹ lọ wo èkó òdùmọ̀ta ẹ lọ wo Jámúsí ẹ lọ wo Ojúwòyè dọ́là wọn á bọ ajé ó dẹ̀ máa tà ẹ lọ wo gbogbo àwọn ọjà yẹn ọjà tí wọ́n gbé ajé kúrò ńbẹ̀ kò kò ta mọ́ ó ti dahoro àṣà tí yín kì í wùn yín tẹni ẹlẹ́ni ní ya yín lára tí o gba àṣà alẹ́ Yorùbá ní o dání tẹ máa mú gbogbo ẹ̀ tẹ máa sorí ẹ̀ kodò ẹkùn ní jáwí ṣùgbọ́n àwo tiwa láìdẹgò lórúkọ tèmi miláya góòlù bàbá òǹkà ọkọ àkọ́kọ́ ni wọ́n ti fẹ́ miláya àwọn ọlọmọ ẹkùn tó gbúrèkè ní téńté ẹnìkan ò lè gbójú bóyá kó lọ bẹkùn ní bùbá onítọ̀hún awolẹ̀dẹ̀ ní abọ́ra ni màmá alẹ́ mi lọmọ níjẹ wọn ọmọ olójú gbé ọmọ olódó ilé àyíká o mo kú ewu mo kú àjàyàn mo ti bára ayé ìṣọ̀rẹ́ mo mà ti jáwé ọlá lónìí o èmi ọmọ lóròlórò ọmọ ológun jẹun ọmọ oníjẹun ọmọ olódò ilé àyíká ẹni pètòkù látàpọ̀ yìí màá ní bá wa gbé jèrè ọmọ olójúgbe èmi ọmọ alákéjọ bíi ọmọ wómù wómù wómù wómù wómù wómù lòrò ké ooo bàbá ooo ó dàbọ̀ lọ.